mẹ́ta bìí yakata mo pè yín lónìí ẹ lọ́sàn ìjẹ́mi nípẹ́ tèmi o torí abísógun ni mo ṣe pè yín mo fẹ́ kẹ́ ẹ jẹ́ mi nípẹ́ tèmi. ó fẹ́ di ẹni tí ayé ò gbọ́dọ̀ mú ó fẹ́ di alágbára ó fẹ́ le kokoko bí ọ̀tá ó nítorí báwo bá kéré àwọn agẹni báwo bá dàgbà àwọn àgbẹ̀fẹ́ báwo bá wá dàgbà táwọn dògbò kókókó láwo lè ní ọ̀tá ọlọ́run fẹ́ di alágbára òun fẹ́ gbóná bí ẹlẹ́gùn sàpàná torí sàpàná gbóná ẹlẹ́gùn rẹ̀ ló gbóná mo wá fẹ́ kẹ́ bá mi wó lágbára o ogún mama, go. ti mu mú mu o ti sín sín sín gbogbo nǹkan yẹn kí n ṣe fún ọ pátá ni mo ti ṣe fún ọ. fíní gádà la díẹ̀ tó kó èèmọ̀ bọ̀ gbogbo ogun tó o bá ti lọ ọmọ kẹrù ọmọ kẹrù lẹ́nu àjàgbá yìí ń tara bẹ́ẹ̀ ni bí ó ti rí nu torí pé kò síbi tí wọ́n ti fi ọdún àkókò gúnyán kò síbi tí wọ́n ti fi epo alákànṣebẹ̀ bẹ́ẹ̀ ni kò síbi wọ́n ti fi ilẹ̀kẹ̀ ọ̀pọ̀lọ́sọ́mọ rẹ̀ lọ́rùn sórí ilẹ̀kẹ̀ tó ń wọ ilẹ̀kẹ̀ àjàṣẹ́gun ni bógun bá dí gágá tó dí gàgà tí ọ̀sán náà bá yọ mọ́ tíwájú ọ̀fẹ́ ṣe lọ tẹ́yìn ọ̀fẹ́ ṣe padà sí ní kọ́ ìyọ̀lẹ̀kẹ́ jáde bọ́ ọba ti wá yọ jáde ọmọ wa fi báyìí ọmọ fi báyìí ọmọ fi báyìí ó fi làkàlàkà bí igi àdárọ̀ gbogbo ń tọ́ ọba ti fẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni tó ọba ń fi sí ní ọmọ ṣẹlẹ̀ sí gbà lọ́wọ́ mi yóò jẹ́ fún ọ o bẹ́ẹ̀ yóò bá kú o ó rí pé o ti jẹ jíjẹ omi mímu osín sínsín awiwíwì gbogbo tó yẹ kí n ṣe fún ọ pátápátá ni mo ti ṣe fún ọ gbogbo agbára tó yẹ kí n rú ọ ni mo ti rú ọ àṣekágbá agbára rẹ rèé o ìlẹ̀kẹ̀ tó ń wò lọ́wọ́ mi ìlẹ̀kẹ̀ àjàṣẹ́gun ni mọ́kàndínlógún ló wà bẹ́ẹ̀ báwọn bó ti ń wò ó sórí ọ̀sẹ́ ni ó lè fojú àkókò gbúyẹ́ bó ṣe rí ọ̀sẹ́ ni ó lè fepo akànṣe bẹ̀ bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí filẹ̀kùn ọ̀pọ̀lọ́ sọ́mọ rẹ̀ ń tọ́rùn torí lẹ́kẹ̀ tó ń wò lọ́wọ́ mi nígbà tó gún bá di gágá tó di gàgá tipá ti pin tí ọ̀sánà àbáyọ ni kò tó yọ jáde tó o bá ti wá yọ jáde báyìí ọmọ wa fi báyìí ọmọ wa fi ọmọ fi ọmọ fi ọmọ fi bíbà tó ń fi rò báyìí ló sì mọ fi gbogbo ẹni tó o ti fi báyìí lójú rẹ báyìí gbogbo ní tó o bá fẹ́ kọ́ ṣẹlẹ̀ sí ẹni ọmọ ṣẹlẹ̀ sí ẹ bọ́ ọ bá fẹ́ kí wọ́n máa kú wọ́n máa kú ni bọ́ ọ bá fẹ́ kí wọ́n máa gbó bí ajá wọ́n máa gbó bí ajá ni gbogbo ń tọ́ bá ti fẹ́ kó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ sí ọ yóò wá jẹ́ fún ọ yóò jẹ́ bó ṣe jẹ́ fálára yóò jẹ́ bó ṣe jẹ́ fàjèrò yóò jẹ́ bó ṣe jẹ́ fọwọ́rọ̀gùn àga ẹ àní ṣe tiẹ̀ tí o bí ó ó bí ó bí ó. sọ wá rí bó ṣe rí nígbà tó egun bá dí gágá tó dí gàgà tíwájú ò lọ tẹ́yìn ò ṣe padà sí ni kó tó yọ bóde bọ́ bá ti wá yọ bọ́ta ó wàá fi lákàlàkà báyìí ó fi báyìí bíi igi àdárọ̀ bọ́ bá ti wá fi tán gbogbo ń tọ́ ọ bá fẹ́ kó ṣẹlẹ̀ pátá sẹ́ni tó o bá fi dojúkọ ni ọmọ ṣẹlẹ̀ sí i àṣà ní ọjọ́ ògùn tí ọ̀jẹ̀ ewé rè ó pé ni bó ti rí nù pẹ̀lọ́wọ́ mi lórí bẹ́ẹ̀ yóò ṣe ní ọ̀kárẹ̀. ó ń bẹ ní kàkà ìdílógún o níbi tó gbé fàṣọ àkábòrà nìdé tó ká lọ ó lóun mẹ́sẹ̀ para ká àkàkà ojú kọ̀ǹga ò ṣe é gbámú ejò kò rí kókó mọ lẹ́yìn yọyọyọ lọ́rẹ̀ ẹ̀jẹ̀ adé kórè o tí o mọ bí ó ń lọ ìlẹ̀kẹ̀ mọ́kàndínlógún o ó ń bẹ nígbà kéré ó lé téńté òun ò ṣe òun ò ṣe ibi jọ̀wọ́ sí o. ilẹ̀kẹ̀ mọ́kàndínlógún o. jòun ẹlùdùn jẹ́ nwe kíni ọ̀kan ọ̀kan adé bó ṣọ́ọ̀ṣì o ó lọ sí bó jẹ́jẹ́ tòun ẹlùdùn jẹ́ wọ́n ní ó kẹ́yà ńlẹ̀ ẹbọ ni kó yà wá ṣe ẹ wo ìjàgbá méjìlá yín o eruku lọ́la àlá o. kòkó ń dún kàngó kàngó yẹgbẹ́ mi ti jó àgógó ń. ìpàkóró èlùbọ́ tí ń ṣọmọdó gbàràgbàrà lúbúlúbú lójú ọlọ lọ́ọ́ síwájú lọ́ọ́ sẹ́yìn kò jẹ́ yọgọ sùn kò jẹ́ yọgọ dí ogun ò dàbí ẹ̀kọ́ yọgọ ó dojú ogun tán ó pa àgbà ẹni kò rẹ́ni bá jà mọ́ ó pọ̀ rẹ́ ẹ̀ mọ́ bàbá o. yọ̀ọ́ dà fún yín àṣẹ ẹ ṣoríire gbogbo ilẹ̀ rèé ọmọ jẹ ìtí òsì tí ìwọlé kọ́nú yín ọkọ rẹ ní ọ̀fẹ́ bẹ́ẹ̀ bá ṣe ń bíbí ọsàn lẹẹmọ bíbí òru alẹ kìíní kì í ràn mí báyìí. bí ìgbín bá ń dàgbà ńlá kòrò kiri orílẹ̀ ni ọwọ́ ayé ò ní báyìí. àyà yín bọ́ ẹ bá ń kí wọn ẹ̀sìn wọn ẹ̀sìn wọn gbogbo ẹ̀. ìlẹ̀kẹ̀ mọ́kàndínlógún ooo. gbé ládé yìí o ibi tí mo ní mò ń mú yín bọ̀ ilẹ̀ yìí mo ṣẹ̀ṣẹ̀ rà ni àyíká aya mi ni ò bá mú yín wá ṣùgbọ́n torí ibi tí mo ràn tó lọ ló jẹ́ kí n ní kí n mú yín wá fúnra mi pèrègùn tó wà nísàlẹ̀ lọ́hùn lọ́hùn ibẹ̀ ni àlàmí dé ibẹ̀ lẹ́sì ṣiṣẹ́ dé ẹ mọ́ ṣèmẹ́lẹ́ o ẹ mọ̀ pé báyìí báyìí ṣèmẹ́lẹ́ tẹ́ ṣiṣẹ́ dáadáa oúnjẹ yóò tún yàtọ̀ lálẹ́ ẹ mọ́ ṣèmẹ́lẹ́ ẹ fọkàn ẹ ṣiṣẹ́ dáadáa èmi ń lọ mò ń padà bọ̀ ó ti yé yín. àmọ́ rẹ ti yín lé. lẹ́sẹ̀ rẹ̀ a kẹ́kù fún ẹlẹ́sẹ̀ yìí ó yá ó yá ó yá ó yá ní àwọn ẹ̀mọ́ ní ìdí ọ̀pẹ́lẹ̀ wù láti lọ ẹ̀súnmọ́nù ẹ̀súnmọ́nù ẹ̀súnmọ́nù a. ìlẹ̀kẹ̀ mọ́kàndínlógún ooo. mi sáré títí ọjọ́ mi ò bọ́sẹ̀ ọ̀sẹ̀ mi sáré títí kò bóṣù lọ́dà bẹ́ẹ̀ lóṣù mi gbìyànjú títí kò kọdún kò kó ọdún lójú ọ̀nà èmi àjàdúró alágbára ńlá ni mí èmi ò gbàkà lọ́wọ́ oníkà èmi náà tún ló gbàrà lọ́wọ́ alára bínú bá bíná iná jogi bínú bá bí mi tán máa ní kó mi ó gbé gbogbo ọ̀tá mi lọ ayé mi ní ṣe òyìnbó òyìnbó mi ní ṣe ayé mo ní kébi ó pàtó ọkùnrin kí wọ́n jẹrù alámá ọkùnrin tóbìnrin tí ó jẹrù alámá ọ̀dẹ̀dẹ̀ mi ni wọ́n ti jẹrù alámá gbogbo ọmọ tó tójú ara mi jáde yìí gbogbo wọn ni wọ́n ti dátẹ̀rù pa yìí tó túmọ̀ sí wípé ká wí fún ni ká gbọ́ yíyẹ ni yẹ ni ká sọ̀rọ̀ fún ni ká gbọ́ níyẹ ọmọ ènìyàn wọ́n ní má jagun mọ́ ṣé bó yẹ kí n gbọ́ béèyàn bá tó pẹ̀kun odò títí tó nítòun ò bá rí pẹ̀kun odò ẹ̀ sọ fún un pé kó padà torí tí ò bá padà tó bá fojú kan Yemọja ó ṣeé ṣe kó má dé Yemọja òun mo fojú kan yìí ìṣẹ̀lẹ̀rú mi ṣẹ́yọ ayé bá mi ṣe àpérò ta ni ò mọ̀ pé tó lókun bá dé kò sẹ́ni tí ò ní gbé lọ olókun ló gbé lọ́mọ mẹ́ta lọ yìí mo jagun alára wọn ò tẹ́lẹ̀ alára èmi kan náà yìí ni mo jagun lé ajérò wọn ò kàbùkù lé ajérò ìgbà mo fojú kan ọ̀rọ̀gbọ́n àga ọ̀rọ̀gbọ́n àga ní gbogbo ogun tí bá ń jà láyé mi àjàsẹ̀tẹ̀ ni wọ́n mọ̀ jà àjàsẹ̀tẹ̀ ọ̀hún tí mo fẹ́ jà gbogbo tó jọ mọ́ ara mi gbogbo wọn ni yá kú ah, èmi àjànúrú. Ah, kódà sẹ́rí bí àwa pàdé yìí ó ti wá yé mi yéké dáadáa a kì í gbójú báyìí ká mú àdáká ipa ìṣiṣi o a nílò àdá ti rà a kì í yẹgba ti kàn mo rè títí mo délùú Òṣòro kí n so mo bá wọn níbi tí ewúrẹ́ ti ń bá wọn gbọ́fá mo bá wọn gbọ́fá mo débi tí àgùntà ti ń bá wọn gbìmọ̀ràn mo bá wọn gbìmọ̀ràn mo ní arọ ní mi ẹ̀gbọ́rọ̀ sáà lọ́gbẹ́ àfíìsì ní mi ẹ̀gbọ́rọ̀ lùmí kú mọ̀ torí mo dọ̀ mo òrìṣà lónìí tó bá ṣe pógun yìí ni n ó mọ̀ jà tẹ́mi èmi ò bọ́ wọn ò ní jagun èyí mọ́ wọn ò ní jagun èyí mọ́ ẹ̀yin tó nílé ayé kẹ́ ẹ tẹ́wọ́ gbà lọ́wọ́ mi torí pé kí ni ìbá kékeré ẹlẹ́yẹ ìbá gbàgbà ẹlẹ́yẹ ìbá ogún ẹlẹ́yẹ kékeré ẹlẹ́yẹ mo lẹ́gbọ̀rọ̀ jẹ̀gbẹ́ àgbẹ̀ ẹlẹ́yẹ ògbọ̀rọ̀ gbà sórí igi òpípẹ́ ogún ẹlẹ́yẹ ògbọ̀rọ̀. ọ̀rẹ́ mi bọ̀ wálé ó jàre mò ń jẹ́ ń gbèjè gbẹ̀jọ. Elédùmarè ò ní dàrin wa rú àrin wa ò sì ní dàrú gbogbo ìmọ̀ tún ìmọ̀ jẹ lórí ọ̀tá àwọn àgbà bọ̀ wọ́n ní ọ̀rọ̀ òṣèṣọ́ ń fìtílà tí iná bá kú ìyíhùn náà ni mo ṣe wá wò pé àgbọ̀rọ̀ ah, sọrú ọ̀rọ̀ yìí níyẹ̀wù mi àfi ká fẹsẹ̀ túbó fún tó gbé wa dé àyè o orí ti ọba nílé tí ọba lóko ni. wá wo ọ̀rẹ́ mi nǹkan kan mo fẹ́ fi tó ọ létí wọ́n ní bẹ́ẹ̀yàn bá tọ́pẹ̀kun odò títí tó nítọ̀hún ò bá rí pẹ̀kun odò ẹ sọ fún un pé kó padà torí tí ò bá padà tó bá fojú kan Yemọja ó ṣeé ṣe kó má dé kí n mọ̀ bá wá fojú kan Yemọja ló jẹ́ kí n pè ọ́ sọ́ọ́rí mo pinnu nǹkan kan lákàn mi wọn fẹ́ jagun mọ́. ẹ bẹ́ẹ̀ ni mo fẹ́ jagun. Ah, ah, ah, bí o bá kú. irọ́ irọ́ irọ́ padà padà padà <laughs> o ò fẹ́ jagun mọ́ bí ibo o ṣé o mọ̀ pé òjijì rẹ làwa fi ń mí tó bá ń jagun níwájú tó ń jagun lẹ́yìn àwa sì máa fi jì rẹ. tó o bá tó lóò jagun mọ́ kí ló fẹ́ jẹ́ kó jẹ́ ti wá. lóòótọ́ ni bọ̀ wálé. sọ́ọ̀mọ̀ kẹ́mi bí ò bá kú alágbára ńlá ni mí tí mo fi ọmọ rí olórí tí èmi lò gbà kà lọ́wọ́ oníkàfíìsì kàṣẹ́ mi náà tó ló gbàrà lọ́wọ́ aláàfin sàràdá. bínú bá bí iná iná ọmọ jó ni o bínú bá bí omi omi ọmọ gbé èèyàn lọ ayé mi ní í òjìgbò òjìgbò mi ní í ayé bí òní pàtọkùnrin tóbìnrin tí wọ́n jẹ̀rù alamọ́ gbọ̀ngbọ́n ńlá ni mí tí mo pe yán kọjá igi àràbàtì ni mí tápá ayé kan ò lè ká wá wo ọ̀rẹ́ mi èmi mo mọ tí mo pinnu nínú kùn sọ mọ̀ pé irọ́ sawo irọ́ tẹ́ èké sawo èké kùtà òótọ́ nìkan ló ṣe tiẹ̀ tó yè pérégé ló jẹ́ ń pinnu pé sọ́ọ́ rí gbogbo agbára tí mo ní bọ̀wálé ọ̀rẹ́ mi ìwọ ló wù mí kí n yàǹda rẹ̀ fún. èmi bẹ́ẹ̀ mo sọ. yóò bá kú èmi. ìwọ ni. <laughs> báwo la ti ṣe. bọ̀wálé ìrọ̀rùn ló bá dé e, elédùnmarè ló ṣẹ̀dá ayé ló ṣẹ̀dá lẹ̀ nínú tí ń bẹ́ ń ayé tí ń bẹ́ ń ọ̀run agbèrè méjì ayé òun ọ̀run àárín afẹ́fẹ́ ní bẹ́ńbẹ́ àwùjọ ọ̀run àwọn bàbá mi ní bẹ́ńbẹ́ wá wọlé lẹ̀ hálímì lórúkọ tá à ń pilẹ̀ gbogbo ìpín tí n bá ń bẹ láàrin èmi rẹ lónìí inú ilẹ̀ ni yóò ti wá. bọ̀wálé ọ̀rẹ́ mi. bọ̀wálé ọ̀rẹ́ mi sọ orí lẹ́kẹ̀ẹ́ tí ń bẹ lọ́wọ́ mi yìí ilẹ̀kẹ̀ ayé nu o ilẹ̀kẹ̀ múlẹ̀nu ilẹ̀kẹ̀ agbára nu mọ́kàndínlógún ní ilẹ̀kẹ̀ tí ń bẹ lọ́wọ́ mi kanadagbọn àwọn onúgbó ìjàkùn ọ̀rọ̀ awọ ọ̀dọ̀ máwọ̀ máwọ̀ àwọn èjòlá adébá fún èrìgì àlọ́ tó lóun ó jọgbọ̀n òbí tán wọ́n níwò èrìgì àlọ́ kan tó jọgbọ̀n òbí tán ire gbogbo àdàwà ògìrì ire gbogbo àdàwà òkè kì í yẹ̀ tí fi wá gbẹbọ tiẹ̀ ire gbogbo àdàwà ògìrì ire gbogbo àdàwà ibi tá a bá fi yọ̀ sí báyìí ni yọ̀ sí o ire gbogbo àdàwà o ògiri ire gbogbo àdàwà lápapẹ́ lápapẹ́ lájú ọ̀nà òwú gbogbo àgbàdo ọ̀nà báyìí nítorí àrùn lọ́nà báyìí ní ti jọ parun àti lọ àti mọ̀ ní tàgánná dì bí ẹkún bí ẹkún ni kò sẹgbẹrẹ bí ọ̀fọ̀ bí ọ̀fọ̀ ni kò sàparò ọmọ rí igbá kan kò ní rí ìdíjọ kò fáwọn ọ̀tá rẹ̀ látòní lọ sọrí lẹ̀kẹ̀ ń bẹ lọ́wọ́ mi yìí tí n bá ti wá sọ́ọ̀lẹ̀ ilẹ̀ ni mo fẹ́ jẹ́ kó ṣèpinnu èmi rẹ o kíyùn jẹ́ gẹ́gẹ́ bí àdéhùn wọ́n wò kò sí bógun náà ti lè hùn kó tóbi tó àbí kó lágbára tó má dájú ogun kan lé mi o. Bọ̀wálé ọ̀rẹ́ mi má da ojú ogun kọlé mi o ó yá kọ́ tẹ́wọ́ gbà ilẹ̀ ní ọwọ́ ilẹ̀ ní kọ́ ti gbà. ohun tí mo ṣe mọ̀ mọ̀ fi sílẹ̀ ni pé kó ṣe pé ilẹ̀ ni ó ṣèpinnu láàrin èmi rẹ̀ béèyàn bá wá dalẹ̀ kílẹ̀ ò mú ó yá mọ̀ Bọ̀wálé ọ̀rẹ́ mi. Bọ̀wálé má ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ mi mo ní òun. ọ̀pá mú nǹkan rẹ̀ Bọ̀wálé o kọ̀ wálé o ó yá bẹ̀rẹ̀ kọ́ ọ mu ilẹ̀ kí agbára nu gbé bẹ̀rẹ̀ mu àní ọ̀bẹ̀rẹ̀ mu. bàbá ọ̀nà lójú o àmọ́ bá ti bẹ́rù là ń bọ́mọ o ọ̀nà lójú o ẹrù mà ní bàbá ọ̀nà lójú ẹrù mà ní bàbá ọ̀nà lójú o ẹrù mà ní bàbá ọ̀nà lójú o àmọ́ bá ti bẹ́rù là ń bọ́mọ o ọ̀nà lójú o ẹrù mà ní bàbá ọ̀nà lójú o. sẹ́rù ibi tá a dé ìgbẹ́ náà láti dúró láńbẹ́bẹ́ ìwà àti kí má jẹun ibi tá à ń lọ gangan la yìí o ẹ wá pínra yín bẹ́ẹ̀ ṣe máa ń pínra yín àmọ́ ṣéríṣẹ́ tòní kò gbọ́dọ̀ nímẹ̀lẹ́nu o torí ẹnikẹ́ni tó bá fi ṣe rẹ̀ ṣeré oúnjẹ òní rẹ̀ ló fi ń ṣeré òun. kí ló ha yín lẹ́nu. èsì wá lẹ́nu. ẹ wo bí mo ṣe sọ fún yín lẹ́ẹ̀kan bàbá ń bọ̀ ẹ pín ara yín bẹ́ẹ̀ ṣe máa ń pínra yín láńbébé àti pé ọlọ́màjẹ̀bí ẹ ti pínra yín. báwa ẹ sì sẹ́yìn bó ti yẹ kẹ́ ẹ ṣe èmi fẹ́ lọ pàdé bàbá nídẹ̀kọ́. alọ́bọ̀ ẹ̀kọ́ lóko ẹ̀kọ́ lóko yáyá ẹ̀sìn mẹ́lẹ́ lẹ́yìn ẹ̀sìn mẹ́lẹ́ o ṣé wẹ́ẹ́ gbọ́ àgbàmọ́ ní kábíyèsí lẹ́bi ìlú ó yẹ kẹ́ bàgbà ẹ̀ bàgbà ẹ̀ bàgbà. sẹ́ni wọ́n tó jọ ọ́ jẹ́ jẹ́ àlọ́ ẹ̀sìn ó yá ẹ̀jẹ̀ lẹ́gbàmọ́. wọ́n ṣe ìgbẹ̀lẹ́ káàkiri rẹ̀ á bàdé bí oúnjẹ àwọn pariwo èmi tí ì yó èmi tí ì yó ẹ̀làkó ẹ̀làkó dákọ̀ ẹ̀làkó dákọ̀ ẹ̀làkó dì. láti gbogbo bẹ̀rẹ̀ sí. ó dé ẹ̀mí. kí ló ti ṣe lórí yẹn ìwọ ẹyẹ kẹ́mi báyìí kẹ́mi kó gbòdò tí kẹ́mi kó sínú ọwọ́ yìí. mo ti jẹ dáadáa jíjà èmi tẹ̀ rí pé èyí ṣiṣẹ́ dáadáa jẹ́ǹgbọ́n tó ẹ̀yin lẹ́jú gbogbo àwọn ẹ̀rìlì mi wà níbí lọ jẹ́ǹgbọ́n. máa mọ́kàndínlógún o. bí ò bá kú ọ̀rẹ́ mi mo dúpẹ́ mo dúpẹ́ pẹ́ mo dúpẹ́ pẹ́ òkú ọpẹ́ àdáàdá tán ni ọpẹ́ olóore yìí ọ̀rẹ́ mi muyin oró muyin ọfà muyin òǹtàfà nítorí oró òní mú títí kó gbé rẹ̀ dọ́dọ̀ ọmọ ẹranko ọfà náà òní mọ̀rànmọ̀ràn kó dirẹ̀ lámúre mo mà dúpẹ́ kò ṣe kò dúpẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀hún ṣe mí ní kàyéfì wọ́n ní ohun tá a fi jọmọdé lọ àkìfihàn tá a bá fi hàn àní gbélé lọ́wọ́ tá a bá ti wá jàjà gbélé lọ́wọ́ pé gbà àní ọgbọ́mọdé òun ṣe lò ó kọ́ mi ní ìlú kò gbélé lọ. ọ̀rẹ́ mi bọ̀ wálé <laughs> mọ̀jà bí wà ń wara dọmọrogùn mú kó mọ̀ bá dákò kọ̀ ọ̀kà ló máa lọ <laughs> bẹ́ẹ̀ mo wí wá wò ó àwọn bàbá mi bọ̀ wọ́n lóore tá a bá ṣe fádìyẹ ògbé tó bá pẹ́ títí aṣomi toro sí lẹ́nu gbogbo oore tí n bá ṣe fún ọ òní wọn ò ṣe nítorí èmi torí mo mọ̀ pé bó bá pẹ́ bó bá yá èmi náà kẹsàn-án rè <laughs> ọ̀rẹ́ mi wá wò èmi náà ti ń retí ọjọ́ òní. oore lóore ń wọ́tọ̀ mo ti wá ń retí ọjọ́ òní torí pé mo ti ń retí ijọ́ tí yóò mú gi sómúsómú báyìí kọ́ ìlú gbẹ̀dú kí wọn náà bá a lè gbọ́ dẹmúdẹmú lẹ́nu àgẹ̀rẹ̀ tí ń ṣe bàbá àlù lẹ́nu mi wá wo ọ̀rẹ́ mi lóòótọ́ torí tí mo ṣe ń ṣe gbogbo oore tí mò ń ṣe fún ọ yìí sí ọ n ò ní tì sọ ìdí náà fún ọ o àmọ́ gbogbo bọ́ọ̀ ti ṣe ń lo gbogbo agbára tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ìyẹn ò ní kọ́kọ́ sọ fún un wá fẹ́ kí bẹ́ẹ̀ lè gbọ́ gbogbo ohun tí ń bá ti wí lónìí kọ́ wí etí inú lè jò lò ojúmọ́ ni kò wò náà dé dáadáa o. mò ń wọ̀ ọ́. pé mo ṣàwo títí ni mo fi dé gbóyè mẹ́tú. mo ṣàwo títí ni mo fi dé gbóyè mẹ́tú. igbó oyè mẹ́tú tí mo dé ni wọ́n ti tẹ̀ mí lódù. igbó oyè mẹ́tú tí mo dé ni wọ́n ti tẹ̀ mí lódù. bàbá mi Ọ̀rúnmìlà mẹ́rìndínlógún. bàbá mi Ọ̀rúnmìlà mẹ́rìndínlógún. odù mẹ́rìndínlógún ò sì jọra wọn. odù mẹ́rìndínlógún ò sì jọra wọn. ifá ní èjì ogbè o. ifá ní èjì ogbè o. ọ̀yẹ̀kú ọ̀wọ́nrín méjì ọ̀bàrà méjì ọ̀bàrà méjì ọ̀kànràn méjì ọ̀kànràn méjì ògúndá méjì ògúndá méjì ọ̀sá méjì ọ̀sá méjì ìka méjì ìka méjì òtúrùpọ̀n méjì òtúrùpọ̀n méjì òtúrá méjì òtúrá méjì ìrẹtẹ̀ méjì ìrẹtẹ̀ méjì ọ̀sẹ́ méjì ọ̀sẹ́ méjì òun òfú méjì òun òfú méjì. ọkà yékéyéké ó sì ti yọnu ah, ah. báwo irun orí wo kókó mọ́ èékánná ọ̀rọ̀ dìrọ̀ mọ́ báyìí tó bọ́ọ̀nù rẹ̀ lákejì ni gbogbo èyí tí mo sọ lónìí yóò bá ẹlẹ́dàá rẹ̀ mu yóò bẹ ẹlẹ́dàá rẹ̀ mu gbogbo ìgbàkigbà tógun bá ti bá ọ nígbó ọtí dolú gbónú bógun bá wá bá ọ lọ́dàn dodo ọ̀dàn bógun bá bá ọ ní pàlàpàlà abẹ́ èkìtì àfi kí wọ́n dolú esun gbogbo èyí tí ń bẹ lára rẹ̀ wà tó dolú esun sọ́látò ní ẹ̀ lọ. adépọ́nlá lórúkọ tá à ń pe pawọ́ olùmọ̀tẹ́ lórúkọ tá à ń pe ìwọ iyọ̀ tóun tóun báyìí lórúkọ tá à ń pe ìwọ iyọ̀ gbogbo bíkíbi kíbi tó bá dé báyìí ìjẹ̀gùn bàbá fati gbére pàdé yẹn kó mọ̀ gbére pàdé rẹ̀ ni o kò ní gbé kó pàdé rẹ̀ o torí bẹ́ẹ̀ kí ni kó ti yẹ lórí rẹ̀ ọ̀y yẹ kó ọba kó múlẹ̀ kó mọ̀mọ́ sí da inú bíbí ẹrú kó pẹ̀rú ẹ̀dọ̀ fùfù ọ̀fà kó pàwọ̀fà adébáfún òfò nígbà tí ń bẹ láàrin ọ̀tá tó ní tíkú bá ń sẹ́gbẹ̀ rẹ̀ ṣe ọ̀tọ̀ láyé obì òfò wá tárùn bá ń sẹ́gbẹ̀ rẹ̀ ṣe ọ̀tọ̀ láyé obì àfọwá sí torí gbogbo obì tó láwẹ́ báyìí ní kópa látòní ìlọ ikú yẹ̀ lórí rẹ̀ o ọ̀dọ̀ ọmọ awo lónìí o ọ̀dọ̀ ọmọ ọ̀rúnmìlà ọ̀dọ̀ ọmọ kékeré ẹlẹ́yẹ ọ̀dọ̀ ọmọ àgbà ẹlẹ́yẹ ọ̀dọ̀ ọmọ ogbó ẹlẹ́yẹ kékeré ẹlẹ́yẹ oníkògbọ̀rọ̀ jẹ̀gbìn àgbà ẹlẹ́yẹ oníkògbọ̀rọ̀ bàtórí igi òpípẹ́ ogbó ẹlẹ́yẹ oníkògbọ̀rọ̀ jẹ̀wé àjẹ́ ọ̀bàlẹ̀ àkè ọlọ́fin oníkògbọ̀rọ̀ lánìyàn ohun odò ọgbọ̀rọ̀ tó lókè ilé ayé ńlá ti balẹ̀ ilẹ̀ ńlá ti ńgbàrì ìwọ lẹni àkọ́kọ́ tó pa kẹfọ́fá lọ pa bìfọ́lọ́sà àti kó àtàrùn ẹrú olúwẹ̀ ni wọ́n ṣe àwọn méjèèjì ti dọ̀tà àrílà tó ní ààrẹ kan ò ní fi ọ ikú kan ò ní gbé ọ ọ̀rẹ́ mi sọ wá rí tógun bá dí gágá tó dí gàgà tán ti gba ọ̀tá tí wọ́n ń bẹ níwájú igba ọ̀tá tí wọ́n ń bẹ lẹ́yìn sọ̀rí lẹ́kẹ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yìí lọ́mọ á fi lọ́mọ á fi tọ́ ọ ti wá ń fi gbogbo tọ́ ọ ti sọ fún lẹ́kàn báyìí ó ti dàsẹ́ ó ti dẹ̀kun nù pé wọ́n bá pé lógúnlógún tí wọ́n pé lọ́gbọ̀nlọ́gbọ̀n gbogbo wọn ni yẹn gbé gbòòrò gàjà <laughs> tọ́ ọ bá wá tún wá fìdáfì sẹ́yìn ọ wà pé takasẹ ní tẹlẹ àwùjọ òwú tèjú mèrè. ìfẹ́ lágbára púpọ̀ gan-an o. òye ọlọ́run bó ti ṣe rí mi lẹ́kùn yìí ó yà mí lẹ́nu àmọ́ tí bàbá mi bá bá ọ bí. àríkẹ́ wo bẹ́ẹ̀ nìkan bá ní mọ́fẹ́ o ó tàn ó yà gbọ̀nà òun lọ ni ah, ah, ah. tó bá òun ni kódà bó jẹ́ bàbá rẹ̀ ọwọ́ rẹ̀ wọ̀ jẹ́ ń sọ fún ẹ èmi náà mo nífẹ̀ẹ́ rẹ̀ àmọ́ áwọ̀ tó wà láàrin bá mi àti bá mi rẹ̀ òun ní já mi láyà ìgbóná sórí tèmi bò tí pè mí àbí ṣé wọ́n rí mi bá pé ṣó yẹ kí n kágbádá wọ̀ kí wọ́n máa bọ̀ lẹ́kùn lé kí wọ́n ní mo wá bọ̀ ọ sọ̀rọ̀ ṣùgbọ́n ah, wo ìfẹ́ rẹ ní dàmí láàmú ń rọrùn sùn ni. ó dà kó wá rí bẹ́ẹ̀ má wàá já fara o tètè wá máa lọ kí bá mi ò tó dé tó bá ti di ní ọjọ́rọ̀ kí wàá pàdé rẹ̀ ní ìyẹn. jẹ́ ìwojú rẹ̀ díẹ̀ sí. ee ààrẹ mú àmọ́ ọ lọ. Ah, bàbá mi. Ah, bàbá mi. ó mà ṣe o bàbá o ó mà ṣe o ah, ó mà ṣe eré lọmọ ẹtì ẹjẹ tì o. mo o. tó bá ṣe bí àparò ni eh. lọ́nà oko eh. yé yé ogún o èso o ó máa pa àwọn ti fi ara káàyà. ọdún ọlọ́gbọ́n ọ̀ràn mi yan bàtà lára bàtà sà. Ah. mo kú o. èmi ah. ojú lọ́dẹ sí ọmọ àwọn yóò dẹ ògògò tí tòmítòmí adágún bí òjò títí bẹ̀rẹ̀ lọ. Ah. gbẹngbẹrẹkú tó ń bí òun ẹ̀wọ̀n dàbí kí. Eh. Eh. Eh. bàbá mi bàbá mi ẹ jẹ búra. ìwé ìyẹn fẹ́ rí ẹ lágbàlá rẹ ní dákú bàbá ńlá kú bàbá rẹ ah. ó fojú di mí pé kí ni ó ṣe. Ah. Hmm. Ah. ẹni á ní kí là á ṣe kó là á ṣe hàn ẹjọ́ ó yè. bàbá o oh. ẹ wo ìsẹ́ni tó lè gbà kàtà lọ́wọ́ akitì o àmì fún òṣèlú gbàtẹ́ lọ́wọ́ ẹni díẹ̀. àrẹ̀mú mo fọ fún ọ. Ah, ògùn o ah! èso o. Ah! àrẹ̀mú ìfẹ́ lágbára púpọ̀ gan-an o. ọ̀rọ̀ ìfẹ́ máa lágbára o. ẹ wá wò ìlẹ̀kẹ̀ mọ́kàndínlógún o. ìyá la agùn bàbá la agùn kí ló ṣe yín jórúkọ kàkàkà báyìí wọ́n ń gbé làkà ánì níbo ni làkà gbé wa o n ó ń bẹ ní kàkàrìndínlógún níbi tó gbé fàṣọ àkábòrà. ṣé wo mọ̀ pé ìbọn ìbọn ẹ̀rẹ́ ni wọ́n yàn bí ìbá ṣe pé bàbá rẹ̀ náà gbowó bó ni ìbárù ọwọ́ alókọ̀ bá. olórí burúkú bàbá Àríkẹ́. oníṣoríire hmm, olùfúnni ló dán. Hmm, àtàrí kí ọmọ rẹ. Hmm, ó lárí kí ó sì mẹ́mọ́ ṣe pé bàbá rẹ̀ kẹ́. bàbá rẹ̀ nìkan lórí ibú àríkẹ́ ò sí ń bẹ̀. nǹkan ń ṣe imú ti bu ọjẹ kọ́kọ́ ń fẹjú mọ́ ọ. bàbá rẹ̀ nìkan lórí ibú àríkẹ́ ò sí ń bẹ̀. n bá ju òun kùkù tí pọ́sí ọbẹ̀ ẹnu rẹ̀ jáde ni. ó dáná ìyá mi ẹ fi mí lẹ́yìn wò fògùn sí mọ́. wọ́n dẹ̀ jù ọ́ wọ́n wọnú ilé wọn yàn ọ́. bẹ́ẹ̀ bá tí wọ́n ṣépè fáríkẹ́ ẹ má bàa mi nǹkan sí mọ́ àríkẹ́ ò mọ nǹkan kan pa ọmọ alákọ̀ọ́rí fún òwì fún ọ̀tẹ́lẹ̀ pé ibi tó ti ń lọ yàn kan ibi gíga ni díẹ̀ ìyá mi ń dùn mí ah ìyá mi ń dùn mí. ọdún títí tù mí jẹ ẹ yóò tù ọ náà ni ara ò ní ní ọ. ṣé ìyá mi ṣọra fún ọ dáná sí ìtumọ̀ ẹ mọ̀ ṣe jẹ́ báyìí kẹ́kọ̀ọ́. yóò tù ọ ẹ ṣe ìyá ẹ bọ̀ mi pẹ̀lú. ẹ kú kalẹ̀ ìyá mi o. káàbọ̀ àríkẹ́. yé elédùà ah! ìyá mi orí mi burú o. ó tẹ̀ ti burú ni ṣé mo mọ̀ pé bọ́n rẹ ni bàbá rẹ yìn. Ah! ìyá mi ọjọ́ fọwọ́ kan mi bí ìyàwó mi ni. ìyàwó rẹ dà ìyàwó rẹ adé ń wọ ọ̀rọ̀ ń fi ọgbà ìyàwó rẹ dà. ìyá mi ọjọ́ fọwọ́ kan mi ni. sọ́rí rẹ̀ wò sọ́rí ah, rẹ̀ wò. kí ló tó mú ọ mi bá ti kọ́ ọ́ dèbí ọmọ ọmọ àpàlẹ̀ mú. elédò ò ní jẹ́. parí ikú bá lédò ìjókòó ni. ọ̀dọ́ ní ọ̀dọ́ mi ah, àrẹ̀mú àrẹ̀mú àrẹ̀mú. Ah. ìfẹ́ lágbára púpọ̀ gan-an ọ̀rọ̀ ìfẹ́ máa lágbára o ẹ wá wò fẹ́ o. dára olè ẹ̀yin èèyàn mi abídógun gbọ̀ngàn àwọn aráàlú àwẹ̀ ti ń kábì òun kákò wọ́n wá ká òbí ẹ̀yìn báyìí yóò sì yá ni wọ́n ti mú bàbá lájẹ́ o ń bẹ ní kóló wọn báyìí ẹ ti gbọ́ ohun tẹ̀mí torí ẹ̀ fi abidjan ń wá abisogun gàlégàlé ara wúràlà wẹ̀ tí wá ń pọ̀ gàlégàlé wọ́n ti ń pọ̀ o bàbá alájẹ tó ṣe wípé tó bá lọ tó bá kẹrù wọnú ìlúwa ẹ báyìí inú ìlúwa máa ń dùn wọ́n ti wá mú sóhun báyìí bó ṣe wá bá wa gbà jáde òun ló kú o. ọ̀rọ̀ tí ọba gbẹ̀jẹ̀ tẹ́ ẹ bá fún lépo kò ní fẹ́. àwọn làwọ̀ ẹ ti pẹ́ sísè kù ti pẹ́ tí ẹ ti kọ́ re mú ìjàkadì pẹ́ lọ́tọ̀ gbogbo láàrin ìyá àti ẹnìkan ṣo. èyí tí a mú wá bẹ́ẹ̀ ṣe yìí kì í ṣe ìjà àdájà mọ́ tèmi ọ̀tọ̀ ìlú tó a fẹ́ gbéṣẹ́ ògùn rán mi ẹ mọ̀ gbúrò mi o ẹ bàbá ẹ̀mẹ́tàlá apákọ́ ni pa á lónìí pa á lọ́la ojú òun ò bá fọ́ làbàràbà ló ń dà o. ètí àwọn ará aláwọ̀ ṣe ní ìlú yìí ó tó bẹ́ẹ̀ o ètí mo mú mọ́ra àtàwọn olóyè mi ti tó bẹ́ẹ̀ báyìí. àwọn ará aláwọ̀ wọ́n wá fi babalájé etí ìlú tèmi mọ́lẹ̀ babalájé tán mú yìí hmm. kò dúró wọn o ó ń ṣòwò tiẹ̀ kọjá. ta ni ọmọ oníṣòwò ni gbogbo wa la ló ń ṣòwò. wọ́n sì kì mọ́lẹ̀ wọ́n sì mú gbèsè àwọn tí wọ́n náà sọ̀rọ̀ kọjá láàrin ìlú yìí táwọn tí wọ́n ti ń gbọ́dọ̀ wọ́n wá mú sínú gbèkú wọn ò tí ó jáde abíṣogun ní báyìí lórúkọ ìní baálẹ̀ yìí àti àwọn olóyè mi ọ wà lọ sí ìlàwọ̀ mo fẹ́ fojú ìlú babaláṣẹ láàrin èmi tọ́lá tọ́tọ́lá ọ̀fẹ́ rẹ̀ gbéra báyìí kọ́ lọ mú babaláṣẹ wà fún ìwọ́lọ̀ ẹ wá wò ó òun nígbà tí ọjọ́ bá fi tẹnu bọ̀kú ẹ̀gbọ́n báwọn ẹ̀ṣọ́ mi ó ti mọ fún àgbà ẹ̀kúta òde àti dúró ọba. tó bá ní lóòrọ̀ kùkù bẹ̀rẹ̀ àìkótó tó dákọ̀ mu lọ́kàn wọn la èmi mọ̀ sọ bẹ́ẹ̀ wọ́n sì mú orí wọn bọ̀ ni fúnra jẹ́ fojú rí bàbá wọn pàdé lẹ̀ ìṣèlú ọmọ sọ bẹ́ẹ̀. ọba lè rí ẹ kí rí bàbá kó tẹ̀lé ẹjẹ́ ní ọgbọ́ ọ̀rọ̀ nu ọ̀rọ̀ nu. olùkọ́ tó gàdégàdé àwọn ará làbẹ̀ ìdíje òkú. ó ní ọmọ àlọ́ ló kú ìbùsùn rẹ̀ kó mọ̀ fún àbọ̀dá rẹ̀ ṣé ọmọ kó ti dìgbẹ́ kẹta tí mò ń wá pa yìí ẹni mú ọ̀nì sókè mú ọ̀nì tó ẹ̀tẹ̀ lèmi tí wọn ò sì rí yín kí n tó tún wá padà wá yìí. wọn ò lọ́bi kankan wọn ò lọ́bi kankan. ọ lọ ni o mo ní ọmọ àlọ ní yàrá rẹ mọ̀ mọ́ àbọ̀ àbí ṣé ń dọ́ tèmi àti ẹ ti jọ ń ṣe lọ́kọ láyà láàrin ara wa ìyá yín la ti ṣe bí mùsùlùmí yàrá rẹ bẹ̀ mọ́ àti wàá bá wọn kó sì jẹ́nu. mo ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá yọjú sí mo bá lè mi wọn ò ní fún ọ. kí ló dé Bálẹ̀ mi ò ti sànú mi. Sọ wàá máa lọ́sọ̀kòtò máa mi ń di ni. Wọ́n ṣe lálẹ́ yìí ni dákun sànú mi. Kò sí tọ́jọ́ ọ̀fẹ́ fagídí mẹ́sìn rodò. Bọ́ ọba fagídí mẹ́sìn mi rodò, kò kù sọ́wọ́ àti mú mi. Sọ fagídí fẹ̀sìn lómi mú ni. Ṣé mọ́tò ayé olórí ogun ni ọ́ o? Àṣejẹ kan bẹ tí wọ́n jẹ lálẹ́ yìí mo bá jẹ tán odidi ọjọ́ méje ni ìbí mi sún Bẹ́ẹ̀ ni mo sọ. Ọjọ́ méjìlélógún ni tẹ́lẹ̀ èmi mo pa ẹ̀rọ ọkàn mi dà pé kì í ṣe lájọ́ méjì torí rẹ̀ sí ni ó mọ́ra ni o lọ rí sùn. àbísọ̀gùn ó sì fẹ́ tọ́ mi dùn ni ìyá ló fi jẹ mí bó bá sì ti lóbìnrin mi ta ni kò jẹ́ mọ̀ kò jẹ́ mọ̀ ìyá yìí pọ̀ wọn ò ní gbà wọ́n ṣe ni wọ́n ṣe. ẹ ń bá ti jáya olórogún bí ó ṣe máa ṣe nù o ṣé àyìn láti máa ṣe kí ní gbogbo tá a kó àyàn òògùn tá a fẹ́ lò kí gbogbo ẹ̀ mọ́ bàjẹ́. ọmọ mi ò tí ẹni gbọ́ àwọn òsè lálẹ́ yìí ni wọ́n ṣe ni wọ́n ṣe ni wọ́n ṣe. ó bọ́ ọba fagídí mẹ́sìn rodò ó lè fagídí fún lómi o bẹ́ẹ̀ ni mo sọ. <laughs> àṣejẹ́ tí wọ́n jẹ lálẹ́ yìí odidi ọjọ́ méje wọn gbọ́dọ̀ súnmọ́ bẹ́ẹ̀ ó ní iṣẹ́ ogun kan tí mo fẹ́ jà ẹ̀hẹ́n mo ṣe jẹ́nu máa lọ máa lọ máa lọ máa súnmọ́ kí ẹ lọ́la ni ó kú dá fún ọ yóò dá fún ọ. wọ́n bẹ wo lóde ìsìrí ẹ̀kan ò tó báàkì mọ́lẹ̀ ńjọ́ kejì wọ́n mọ̀ bí alọ́ bá òdì kejì pé kí ní í ṣẹlẹ̀ láàrin ìwọ ọ̀yà ariwo bí ṣe ń dùn mọ́ ní jára àdúgbò sùn ìlẹ̀kẹ̀ mọ́kàndínlógún o. Oh. ni bàbá rẹ̀ yìí ìyá mi ẹjọ́ fọwọ́ mi bí ìyàwó mi ni. ìyàwó rẹ dà ìyàwó rẹ anẹ́nu wọ ọ̀rọ̀ ń bí ọwà ìyàwó rẹ dà. ìyá mi ẹjọ́ fọwọ́ kan mi ní sọ́ọ̀rì rẹ òfurufú. sọ́ọ̀rì rẹ òfurufú. Ah, kí ló tọ́ mọ́ bọ́mọ̀ mi bá ti kọ́ ọ́ débi àwọn ọmọ àpàlẹ̀ mu. elédò ò jẹ́. kọ́ni ikú bá elédò ò jókòó ní. ọ̀dọ́ ah, mi ìjọ ọba tún rí ẹ̀yìn ọ̀rọ̀ ọlọmìlọmì ní bó ti lọ hun o bí bó tún rí ẹ̀yìn ó jiyàn rẹ ní sùn olórí burúkú ọmọ bàbá òfò olórí ikú ẹ bá pàmí lọmọ ọmọ wa wọlé mọ orí burúkú tó ń kiri kò ní jẹ ọ kò ní jẹ bàbá rẹ. ìlẹ̀kẹ̀ mọ́kàndínlógún o. ìfẹ́ lágbára púpọ̀ gan-an o ọ̀rọ̀ ìfẹ́ máa lágbára o. àrẹ̀mọ mi dàfẹ́rẹ́ bomi o. àrẹ̀mọ mi dàfẹ́rẹ́ àrẹ̀mọ ó ní agídí. bàbá mi pàó pàó pàó ó kù kí wàá wá àyìn. ṣé mi mú wa wá àbí ìwọ ló wá mi ṣé bí ilé bàbá mi ẹ̀kúlé bàbá tèmi nìyí yìí àmọ́ wọ́n wá wà láfíà mi wọ́n wà láfíà mi. ó bá jẹ́ pé ìjọ tí bàbá rẹ̀ gbé ìbọn tó yìn mọ́ mi kẹ̀wù mo ti gbọ̀nà ọ̀run lọ ọ̀bá rẹ̀ ni wá wà láfíà rẹ̀. lóòótọ́ ìmọ̀ rẹ̀ èmi náà wá ń gbàdúrà sí lédùn àwọn pé bá lè lọ́ra ẹ̀mí rẹ̀ tó dá ọ sí ìyọwọ́ mi ìsì yẹsẹ̀ mi kódà ìní wá ọ wá mọ́. bọ́ọ̀ bá mọ̀ ni níjọ́ tí bàbá rẹ̀ yìnbọn lù mí o n ò mọ̀ bóyá èrò ayé ni mo jẹ́ ni bóyá èrò ọ̀run ni mo wá gbà lérò pé bọ́lọ́mù bá fi lè dóòlà ẹ̀mí tèmi náà ọ̀tá ní bá ọ ṣe àti bàbá rẹ̀ ọ̀tá ní bẹ́ẹ̀ méjèèjì ṣe kú o. ogun ọ̀nà ṣé ò lè bá ìyé mi náà ìyé mi náà ṣé ó bá jẹ́ kó rí mi pé ni ṣé ó yẹ kí n tún mọ dúró báyìí bọ́ ọ sọ̀rọ̀ ìgbó ìfẹ́ rẹ ti kó sí mi lórí kò tí ì yé mi mọ́. ọ̀rẹ́ mi àrùn tí ń ṣogójì ní ṣọ̀ọ́dún ohun tó ń ṣe abọ́ ìlàdé gbogbo ọlọ́yà pátá ló ń ṣe bó ṣe ń ṣe gangan gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ń ṣe mí náà àmọ́ kí làwọn ṣe kú báyìí. àní níjọ́ tí wọ́n ní mi gbọ̀n nítorí kọ́kọ́ wá sí mi lọ́kàn ni pé kọ́lọ́mbà ilé dóòlà ẹ̀mí mi n ò tún jọ rẹ mọ́. wo àríkẹ́ wọ́n jẹ́ ń tàn ọ́ ìfẹ́ wa kì í ṣèfẹ́ lásán ó ti kúrò lójú lásán wọ́n jẹ́ ń tàn ọ́ ní tí ó bá ṣẹlẹ̀ ni o àbí tí òun lè fi mí yẹ. Ah, ikú nìkan báyìí ni mo ń bọ́ ṣọlá ìwú rẹ kò jẹ́ sí ẹni tó lè gbà kàtà lọ́wọ́ akitì hmm, bẹ́ẹ̀ ni gbogbo alábàákẹ́ rẹ̀ ojú rẹ ti wò wo mo lọ lé yín èmi lọ́tẹ̀lẹ̀. ààrẹ mi gbọ́dọ̀ wá yọ̀ bọ́ àyìn ọ̀rọ̀ ìfẹ́ ayé yìí mà lágbára ẹ wá wò fẹ́ o. dùgbẹ̀dùgbẹ̀ fẹ́ já bó máa já o níbo ni ó já sí. wọ́n wá pàdé mi náà bẹ́ẹ̀ ni ẹ̀mí rẹ̀ <laughs> o. fọ́nfọ́n tó bá mọ̀ sí fẹ́nu rẹ lónìí máa sọ èmi ojú rẹ̀ sá mọ̀ ọ̀rọ̀ náà èmi ọdẹ gbogbo tí ìtòmítòmí. Ah. ó kojọ gbogbo. ọmọ àlè ni ọ <laughs> ọmọ ọkọ tí a fi ṣoògùn ọmọ àlè níwájú rẹ ìwọ ọmọ àlè sórí wátọ̀ wáyì ọbẹ̀ ṣèṣe akíkanjú ọdẹ ọgbàgbẹ́pọ̀ ọ̀kọ̀rọ̀ dẹ́gbọ́ ọlọ́gbọ̀nrán gandan. èmi tó dúró ni ò ní lọ mọ ibi àràbá bá ṣubú sílẹ̀ gbòòrò àti ìmọ̀sọ́bẹ̀. àbísọ̀rọ̀ èmi ń gbúra bẹ́sà ọmọ òrùn o èmi ọdẹ ògùnkù tí ń tìrì tòmítòmí adágúndú ọ̀dọ̀ ni mi ti sún lálẹ́ èmi jìgángó kẹlẹ wá ọ̀nà tí mò ń já kọ̀dọ̀ tí gbogbo mọ̀ yá agbẹ́bọ̀kọ̀ wọn mọ̀rọ̀ mọ̀ pàlùkò mọ̀kọ̀ wọn ní ibùkọ̀sù nítorí mi ò ní lọ́mọ èmi mo sọ bẹ́ẹ̀ fọ ilé ọ̀hún wọn lónìí. ọ̀ tó mo fẹ́ sẹ́gbẹ́ egun ìgbàkùmọ̀ ń sẹ́gbẹ́ àpamọ́ eré ọ̀ká káyé tí a ó fi sọ̀rọ̀ àkẹ́kẹ́ ẹ̀pẹ́ sẹ́yìn ológin ní ìmírẹ́ kọjá èkúté lè rẹ̀ ń gbàgbà oníláyé rí ọ̀pá kẹ́kẹ́ èmi mo wí ẹni ẹni alájà tuntun ilé ìdodo ń gbé wọn wẹ́ tí ò gbọdọ̀ fún ìjà ọmọ ìdó méjì àgbẹ̀ wọ́n ní wọ́n ní dá wọ́n ní bọ́lọ́ tasí wọ́n tasí ní gbọ́ òtúbà wọ́n ní oṣoojú ìtaní wọ́n ní oṣoojú ìjọ wọ́n ní ìjọ owó wọ́n ní ìjọ tó kọ́ bá. báyọ̀ ẹ̀ mọ̀ èjì warawara yìí rọ̀ ẹ̀ pé láwùjọ warawara wọ́n rọ̀ wọn ò gbé kí Olódùmarè pàjùbẹ̀ pálẹ̀ ẹ̀gbin kankan. Ah! àbí tó bá fẹ́ ti tí alára àgbọ̀ fún alára ọ̀run mi làárọ̀ ọ̀daràn láàfin ó ti tán wọ́n ní kí lọ́ọ́ fi tán ó tán ológun orógbó mo tán lẹ́gbẹ̀rún obì mo tán lẹ́gbẹ̀rún ọ̀kẹ́ wọ́n ná sojú ta ni ó ná sojú lájì mi ọ̀rọ̀ tó bá sojú lájì mi. ìbáni lakuru lakuru ọlákurukuru jágùn adibagbọ fún àwọn àwọn yóò sọ kẹtí fọmọ ẹlẹrú ògún lọ nílé owó ọlọ́dẹ̀mọ̀ ẹ̀dẹ̀ ti kú ìwọ o tó bẹ́ẹ̀ igi mú kọjú kó tún kú lọ kọjá ẹ̀pẹ̀ fún wa. lọ́bẹ̀ lọ́bẹ̀ ọ tún ní àbá. àwọn ọmọ bàdé agbẹ́dọ̀ ẹ̀yin ìyá mi ẹ bá èmi gí burúkú tí ń da lọ́rùn àròkàrò tí ń dọ̀bẹ̀ nù èmi lọ kọ̀rọ̀ títí tẹnu bọ́jú òdà. tó tó tó tó àtúndé kékeré wọn tá à ń pe kú ẹ̀yà ara báyà ní jọmọdé lóko jẹ́ àgbọ̀n ó di bá fọ́ọ̀rùn mìlà nígbà tó solé àjẹlé wọn pa ọkọ̀ wọn làwọn pa ọ̀rùn mìlà ọ̀rùn mìlà tó bá ṣe ibi tèmi ni ìjì lọ ìjì bọ̀ kó wà lọ̀lẹ́ dálẹ́ ọ̀tá mi wú ìjì lọ ìjì bọ̀ kó wà lọ̀lẹ́ wọlé ọ̀tá mi. lẹnu mọ ní bàbá wíjọ abàmì ní bàbá mi fọnù ọmọ náà ká ní ṣekú pàkà ọmọ náà ìlú ìṣèlú iye inú rẹ kọ pamọ́ nínú. ojú ọ̀la àgbọ̀lá kíkú tó ojú pápá kíkú tó ojú pápá ojú pápá ọjọ́ ayé wa ọjọ́ tí wọ́n dọ́kọ̀ àjọ ńlọ ni o. àti wáyé ọjọ́ àti làwọn òòrùn. ìwọ bẹ́ẹ̀ni abọ́mú abàjẹ́ abọ́mú. Ah, ẹ̀gbọ́n mi ẹ̀yin tó láyé wọ́n ti lọ jìnnà ìlẹ̀ ọ̀gbọ́n àkọ́kọ́ yẹrí alákòwé ó yá dúró dẹ̀ ní mò ń bọ̀.

ilé lógún tí kò mí. ìwọ náà ló fẹ́. ìwọ jẹ́ pé ó fẹ́ tọ́ mi dùn mí bí pẹ́ lọ́sàn-án ọ̀pọ̀ ogun òjò ráyè bí pẹ́ lóru ọjà gbé mọ́ mi. obìnrin ọ̀dàlẹ̀ obìnrin ọ̀dàlẹ̀ kí la máa ti pè yí obìnrin ọ̀dàlẹ̀ o obìnrin tó lè ṣekú pa ni o ó ti wò ṣùṣù ó ń fẹ̀ tọ̀ lódùn ọyàn níjọ tún fi ń wọ̀n nípò ọyàn níjẹ òní ogun ọ̀la ogun ojoojúmọ́ ogun ni bẹ́ẹ̀ tẹ ogun náà lé bẹ́ẹ̀ lọ́ọ̀jà ogun òde ló ń lé ní gbogbo ìgbà kò burú sẹ́mi kọ́ mo ṣe ra mi báyìí ibẹ̀ ni mò ń wá kọ́kọ́ ní jagun àjàṣẹ́gun tí mò ń torí rẹ̀ sáré kiri ọkọ mi Abísórí torí rẹ̀ mo ṣe mú wá rẹ hmm. níbi àwọn èèyàn ní gbólógbòdò bá lọ sóko akẹ́rù akẹ́rù rẹ̀ lọ pọkọ mi lọ jagun bó lójú ogun kò rí nǹkan kan mú bọ̀ wálé hmm. ó sì jẹ́ nǹkan tó tójú sí i hmm. torí rẹ̀ mo ṣe ní mo fẹ́ kẹ́ bá àwọn ọmọ lágbára mo fẹ́ kẹ́ bá ń dira fọ́kọ mi débi pé bó bá lọ síbikíbi kí tiẹ̀ kọ́kọ́ máa já kọ̀kọ́ ni nínú àwọn jagunjagun ẹgbẹ́ rẹ̀ ah, àdùnní dìde òní lókun ẹjọ́ lókùú ah, àdùnní ní ti ṣe irú nǹkan bá ń ṣẹlẹ̀ látijọ́ ìlú ọ̀gbun gbọ́ ìyá máa lọ́kànlé ọ̀fọ̀ ọ̀rọ̀ mi ni ní kí wá láǹfààní pèmí rẹ̀ jọ wà ọba ti fi tó létí ọba náà ni kò bàjẹ́ bí ọ̀rọ̀ dédú èyí náà ìtura mú ń jẹ kùn kùn díẹ̀ ọmọkùnrin ò tó ọmọ pé bí ayé tá a wà yìí ara gbé ní ọkọ rẹ̀ ọmọ jagun ṣẹ́gun kọ́mọ kẹ́rù kọ́mọ kẹ́rù yóò ṣèṣe ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó àáyàdá sí ni kò yọjú sí mi bẹ́ẹ̀ ni mo wí fún ọ. ẹ pé kí ni kó wá yìí kó wá yọjú sí i. Ah, bẹ́ẹ̀ni mo wí fún ọ bẹ́ẹ̀ wọ́n bọ oró lágbára yóò máa jàjà sẹ́gun yóò máa jàjà sẹ́tẹ̀ yóò máa lójú ogun yóò máa lọre yóò máa bọ̀ọ́re yóò sì máa kẹ́rù kẹ́rù bọ̀ ni yóò ti rí nu. ìdílé ìdílé ìdílé àṣẹ àṣẹ àgbísẹ àfọgbóhùn ọ̀kárẹ̀ yóò dáa fún ọ obìnrin ìwọ náà ọwọ́ pọ̀nú obìnrin tó lè ṣe ń tó ṣe yìí kò ní sí ọ kò ní sẹ̀mí rẹ kò ní ṣìṣe àwọn tó nílò ọba ń dúró tì ọ láre láyé. sọ orílẹ̀-èdè tó ń wọ ìlẹ̀kẹ̀ àjàṣẹ́gun ni bógun bá dí gágá tó dí gàgà tí ọ̀sán náà bá yọ mọ́ tíwájú ọ̀fẹ́ ṣe lọ tẹ́yìn ọ̀fẹ́ ṣe padà sí ní kó yọ ìlẹ̀kẹ̀ yìí jáde bọ́ ọba ti wá yọ jáde ọmọ wa fi báyìí ọmọ fi báyìí ọmọ fi báyìí ó fi làkàlàkà bí igi àdárọ̀ gbogbo ń tọ́ ọba ti fẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni tó ọba ń fi sí ni ó mọ̀ ṣẹlẹ̀ sí i gbà lọ́wọ́ mi yóò jẹ́ fún ọ yóò jẹ́jẹ́ náà ni kò ní jẹ́jẹ́ tòun. Hmm. ilé mi náà mo gbẹ ẹ lórí èmi náà ló wá ń pe yín náà kejì mi dín ìlẹ̀kẹ̀ mọ́kàndínlógún tí bẹ lọ́wọ́ rẹ̀ níbo òun ló gbójúlé. <laughs> bí n bá wá yí ẹyọ kan nù rẹ̀ tó dí ò bínú sí mi kò lè bínú sí ọyọ gíga ọmọ tí wọn aláṣẹ àyè mo jù mí. Ah! Ah! ojoojúmọ́ ogun ogun ogun lọ́mọ ń pariwo ọ̀rẹ́ yẹ̀tẹ̀ ni mọ́nú ilé ẹ̀gbọ́n mi ló fi ń dùn mí bí n pè é lọ́sàn-án lóru wọn kò gun ojú ráyè. lórí àwọn mi wá lọ rẹ mú lẹ́kẹ̀ kan sọ́nù lẹ́kẹ̀ mi. obìnrin ọ̀dàlẹ̀ obìnrin ọ̀dàlẹ̀. ọ̀dájú mi mi ò mọ̀ pé yóò lẹ́yìn báyìí dákun bá lè mi forí yí mi o. àti wáyé ọjọ́ ìbà àti làórùn ìbà ó yá o. baálé mi. ìwọ ìwọ. Ah, baálé mi dákun ṣe forí ah! ah, mi. ìwọ ẹ. mi. ìwọ. ọkọ fẹmi ìwọ lọ rẹ yóò lẹ̀kẹ̀ ọfẹ kẹni tí ò tóbi ọdún tẹmí mi légbodò. àwọn oníṣẹ́rù rẹ̀ mọ́ dákú dákú. ó di ẹ̀ ó di ẹ̀ irú obìnrin wo lóbìnrin tó fẹ́ dẹ́mi mi légbodò nítorí ewu jíjẹ ìlẹ̀kẹ̀ mi ó sì lọ rí owó kan òun béèrè ẹ̀mí mi ìyá ìṣìlẹ̀kẹ̀ ìrèjì ni kò sí agbára míì kókó pípẹ́ tó lágbára gidi lọ. Ah. abisogun ah. tí ọmọ bá ń fọba sílé sórí bẹ́yẹn bá lówó òtẹ́rù ètí ó fi tan nánú ẹ̀ lóyún ah. gbogbo àwọn tí mo ṣe fún ọ yìí o ò tí ì lè mọ iyì nígbà tó o bá sí ní ìlú ló tó wípé oògùn ń bẹ abẹnú gbòǹgbò ó pé nǹkan tó tún fẹ́ ṣe bí ẹ ń gbé pẹ́ẹ́lí díẹ̀ jù yìí lọ onítẹ̀lẹ́dùn ẹ̀kún tí mo ní kan wá wá tó rí hun ká ló rí ni òní ìbá tún gbé pẹ́ẹ́lí díẹ̀ jù yìí lọ àbẹ́ẹ̀ tí mo ṣe fún ọ yìí náà ọ atákéré ìyọ́dún ni. kí babaláwo ó dífá àbẹ́ ìfá ní sóun náà ni ó ṣàrìnà kò fẹ́ díẹ̀ àmọ́ sọ orí wọ n tó ṣe lónìí ó jiyẹ ìbímọ sọ bẹ́ẹ̀ fún tó ṣe lónìí ó jiyẹ balẹ̀ o. ilẹ̀kẹ̀ mọ́kàndínlógún o. èmi ni mo ní kán máa bá mú yín bọ̀ ń bí torí àwọn èrò tó pọ̀ ní gbàgede lọ́hùn ìmọ̀ràn tẹ́ fẹ́ sọ ẹ ti mọ̀ pé gbogbo aṣọ́kọ́ ẹ̀ làásá lóòrùn èyí tí mo fi ní wọ́n máa bá mú yín bọ̀ lẹ́yìn tó mú mi. àgbà yóò dalẹ̀ fún wa. àmì àgbàlagbà náà gbọ́dọ̀ ní pé ọmọ kékeré bá sáré ọgbà ọgbà àgbà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó rí mi pa ó rí mi pa. gẹ́gẹ́ bí iṣẹ́ tá a mọ̀ fẹ́ ṣe nínú ìlú tó jẹ́ iṣẹ́ takuntakun láwùjọ gbogbo àwa tá a jẹ́ mẹ̀kúnnù eh, náà ló fún àtàwa náà fi ní ká wá bá a níyì a ní òwò kan tá a fẹ́ lọ ṣe ní ìlú òkè ó sì wá ẹ ṣàánú àwa náà ní kúkúrú èdè ni pé a fẹ́ kẹ́ ẹ yá wa lówó ká fi ṣòwò bàbá sì rí àwa dáwó padà fún yín àwa náà sì tún lóhun tá a fi dúró táwa fi dógò lọ́dọ̀ yín kẹ́ ẹ lè mọ̀ wípé lóòótọ́ lóòótọ́ dá padà wá dá owó yín padà ọmọ mi bẹ́ẹ̀ wò lórí ìpínlẹ̀ ah, ó mà lákàkì iṣẹ́ pọ̀ kódà gbogbo à máa kàn síṣẹ́ ni kò sí irú iṣẹ́ tẹ́ ẹ rántí ò lè bẹ̀. bàbá sẹ́ẹ̀rì bí baálé mi ti sàn bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí sẹ́ẹ̀rọ ọmọ tẹ̀ ń wè kò síṣẹ́ tí ò lè ṣe mhm. ó sàn ọ̀gùn gan-an ni. ẹ bàbá bẹ́ẹ̀ sẹ́ ń wè ẹ mọ̀ fojú ọmọdé wò bó ṣe wà yìí ó kéré sọ́jú orí ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó sì sàn ọ̀gùn dáadáa. kódà ẹ̀mí ti ń bẹ́nu ẹ̀ ó ti tàgbàlagbà. bẹ́ẹ̀ ni kò sì rí gẹ́lẹ́ bàbá rẹ̀ nílò gbogbo ẹ̀ lọ èló gan lowó tẹ̀ fẹ́ yá ẹ jẹ́ kọ́kọ́ mọ̀ láti bẹ̀ ń bẹ̀rẹ̀. bàbá bíi ọgọ́rùn-ún méjì ọ̀kẹ́ yóò wà ká yá àmọ́ bí wàá ṣe pé ọgọ́rùn-ún kan ààbọ̀ ó sì jẹ́ ọ̀kan náà bá ní àtàrà bá ká kò sí ní tẹ̀ fún àti ìwà òmùdùn sí. inú mi dùn sí torí pé béèyàn bá ń gbìyànjú ajé tí ò jókòó tẹ́tẹ́rẹ́ irú ẹni bẹ́ẹ̀ mọ́ ń tẹ̀síwájú ni àwọn baba mọ́nimọ́ni wọ́n ní oríire kì í wọlé bá a látẹtẹrẹ onígbìyànjú lóríire ń wọ́tọ̀ ìgbìyànjú ní tẹ́ fẹ́ ṣe ẹ ṣùgbọ́n bàbá wa wò ọmọ tẹ́ mú wá yìí ọmọ kékeré lọmọ yìí. Ah, bàbá ẹ̀yin lẹ mọ̀ ń fojú ọmọ èké wò eégún tí ń bẹ lára rẹ̀ ọmọ àkọjá àtàgbàlagbà fa. ọ̀dà ǹdẹ́ ǹdẹ́ kí n rí ọ ǹdẹ́ kí n rí ọ ẹ kàn fojú wù bá ní. ìbọn wájú bàbá fọwọ́ bá dé bàjẹ́ orí ọjà àjà. kí ló kọ rẹ. àmọ̀ pé ọ̀dà àmọ̀ kò ní. ọ̀rọ̀ yín ti yé mi ojúlórójú ṣàánú ṣùgbọ́n bẹ́ẹ̀ bá wò dáadáa kì í ṣe gbogbo àwọn tó ń wá yáwó lọ́wọ́ mi náà ni mo ń gba nǹkan lẹ̀ lọ́wọ́ wọn torí wípé èèyàn burúkú ti bèèyàn rẹ jẹ́ ni àìmọye àwọn tí wọ́n ti gbówó wa sá lọ ẹ ní sùúrù oyè mi oyè mi torí ẹ̀ mo ṣe máa ń sọ pé kí wọ́n wá fi nǹkan kan lẹ̀ láti mọ̀ bá mi fi ṣiṣẹ́ oko pọ̀ jáǹtì rẹ́rẹ́ wọ́n bá sì fi yàn án lẹ̀ yóò mọ̀ bá ń ṣiṣẹ́ oko wọ́n bá sì ti dé wọ́n wàá gba nǹkan tán bá fi ilẹ̀ padà ṣùgbọ́n bọ́rọ̀ tí yín ṣe rí torí pé ọmọ yìí sì kéré wọ́n yá yín lówó òun ọgọ́rùn-ún méjì ọ̀kẹ́ kọ́ ló pè é wọ́n yá yín lówó òun wọn ò sì ní gbọ́mọ yìí lẹ̀ lọ́wọ́ yín ẹ máa mọ ọmọ yìí lọ ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde sókè ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde kò sí wàhálà inú mi á máa dùn bí n bá ra àwọn tó fẹ́ gbìyànjú ajé tí wọ́n fẹ́ ṣáájò bí àwọn náà ó ṣe gòkè táwọn náà ó dọlọ́rọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ wú mi lórí jọjọ àìmọye àwọn irú yín tó jẹ́ pé wọ́n kàn máa ń ṣèrànmọ́ káàkiri àdúgbò tí wọ́n ní jàdúgbò sinmi ọgọ́rùn-ún méjì ọ̀kẹ́ mo ń bọ̀. Ah, ìlẹ̀kẹ̀ mọ́kàndínlógún o. ta ló lè ní o ta ni ó lọ́la èrò tí ó lọ́la la ò mọ o. bàbá ìbáǹkórè ìlú gbúgbúgbò ojú ọlọ́sùn hmm, ọ̀lẹ́. ta ló lè ní o ta ló lọ́la àbí wèrè làwọn ọmọ yìí ni èmi ò dìgbé ọmọ àfi tó ah. Ah. ń ṣe wúlò. tala lágbára tala lágbára tala lágbára. bàbá o ìpàkóró èlùbọ́ tí ń ṣọmọdó gbàràgbàrà lúbúlúbú lójú ọlọ lọ́ọ́ síwájú lọ́ọ́ sẹ́yìn kò jẹ́ yọgàn sùn kò jẹ́ yọgàn jí ogun ò dàbí ẹ̀kọ́ yọgàn ó dojú ogun tán ó pa àgbà ẹni kò rẹ́ni bájà mọ́ ó pọ̀ rẹ̀ mọ́ bàbá o. tala yóò dáa fún yín ẹ ṣoríire gbogbo ilẹ̀ rèrè ọmọ jẹ èyí tí ò sì ti wọlé kọnú yín ọkọ rẹ ní ọ̀fẹ́ bẹ́ẹ̀ bá ṣe ń bíbí ọ̀sán lẹẹmọ bíbí òru alẹ́ kìmí kìràn mi bá. Tala lágbára. Òjò ńlá ti pa tápà lójú tí òjò mú tápà ju bàtà ń bàtà bàtà. Ta ló lè ní o? Ta ni ó lọ́la? Tala lágbára ta la lágbára ta ló lè ní o ta ni ó lọ́la. kí ló dé sọ fẹ́ pàdé yìí ni. ǹbọ èmi àbọ̀ ọmọ. kí ló dé. bá mi ọ̀dà yìí kémi ò ní lè tẹ̀lé yín lọ báyìí. ṣé nǹkan ò sí ọ sórí rẹ ò kí ló dé. bá mi ṣá àwọn ajáde fóònù lù yìí àfàríkẹ́lẹ̀ ni ah. èmi ò ní lè lọ bá àríkẹ́ ọba ti tẹ̀lé wa o. olórí ibú lọmọ yìí. nǹkan máa ń ṣe ọwọ́ ọmọ yìí. orí ẹ burú lọ́rùn ẹ sọ lórí burúkú ọmọ kí ọmọ ìfẹ́ yà yìí èmi àti ìyá rẹ la fẹ́ kó lẹ̀ ìwọ ni wọ́n fẹ́ sórí tó bí. ìfun ìyá rẹ lọ jájẹ. Ah, ah. ìfun rẹ lọ jájẹ òkété bí nǹkan bẹ̀ ó ló ń bímọ. ìwọ wá lò ní tẹ̀lé mi torí ọmọ mọ́sàfà nìkan táyé bàbá rẹ ò ní dá tẹ́mi ẹ kọjú ìjà síra wa ọwọ́ afẹ́ padà wọn à bí ọ re tó bá jẹ́ pé mi ni bàbá tí mo bí ọ bí n bá ti kó lu ìkọ́ ọmọ tẹ̀lé mi. tó o bá wá ṣiṣẹ́ tó padà lọ sínú ìlú o ò ní rere lẹ́ ń jẹ o ọ̀ya àfẹ́rà ti báyìí. báwo ni mo ní mo nífẹ̀ẹ́ àríkẹ́ táwọn àlọ́ àfàríkẹ́ lẹ̀ ní. báwo ni mo nífẹ̀ẹ́ rẹ̀ ní. bọ́bá olórí bí orí ọ̀dọ́ àgùntàn ọmọ àlè Oh, oh, oh, fún. ogun. ajá gbogbo ogun ogun màmá gun. epo nù lù yìí àfàrí kẹlẹ̀ ni èmi ò nílé lọ́wọ́ àríkà bá ti tẹ̀lé wa o. olórí ibu ọmọ yìí. nǹkan máa ń ṣe ọwọ́ ọmọ yìí. orí ẹ burú lọ́rùn ẹ sọ lórí burúkú ọmọ kí ọmọ ìfẹ́ yá yìí èmi àti ìyá rẹ la fẹ́ kú òǹlẹ̀ ìwọ ni wọ́n fẹ́ sórí tó bí. ìfun ìyá rẹ lọ jájẹ. Ah, ah. ìfun rẹ lọ jájẹ òkété bí nǹkan ọbẹ̀ ó ló ń bímọ. ìwọ wa lò ní tẹ̀lé mi torí ọmọ mọ́sáfà nìkan táyé bàbá rẹ ò ní dáa ẹni yẹn kọjú ìjà síra wa ọwọ́ afẹ́ padà wọn à ọ re tó bá jẹ́ pé mi ni bàbá tí mo bí ọ bí bá ti polú ìkọ́ ọmọ tẹ̀lé mi. tó o bá wá ṣiṣẹ́ tó padà lọ sínú ìlú o ò ní rere lẹ́ńdẹ́ o ọ̀ya àbúrà ìṣù báyìí. báyìí mo mo nífẹ̀ẹ́ àríkẹ́ táwọn àlọ́ àbàríkẹ́ lẹ̀ ní. báwo ni mo nífẹ̀ẹ́ rẹ̀ ní. bọ́bá sórí ibú wo ló ní lọ́sì. olórí bí orí ọ̀dọ́ àgùntàn ọmọ àlè ọ̀nà kwari bí èkó. ìlẹ̀kẹ̀ mọ́kàndínlógún o. ẹrú màá ní bàbá ọ̀nà lójú o ẹrú màá ní bàbá ọ̀nà lójú o àmọ́ bá ti bẹ́rù là ń bọ́mọ o ọ̀nà lójú o ẹrú mà ní bàbá ọ̀nà lójú ẹrú mà ní bàbá ọ̀nà lójú ṣé iṣẹ́ lẹ̀ ṣe yàbẹ̀ ṣe bẹ̀bẹ̀ ẹ gbà mí ṣáàjì ìdáwọ́ nù mí lẹ́tẹ̀ ṣe ṣé iṣẹ́ lẹ̀ ṣe ẹ kí lẹ̀ ṣe látàárọ̀ gan-an ní kò tí ì mọ̀ ṣé iṣẹ́ lẹ̀ ṣe ẹ ti ìṣíwọ́ nù mí lẹ́tẹ̀ ṣe ẹ ṣé wàá gbọ́ ṣé ìmẹ̀lẹ́ kí lè gbé yín débi rere o kẹ́ ẹ jáwọ́ nù mí lẹ́tì ìjáwọ́ ṣé iṣẹ́ látàárọ̀ bẹ́ ṣe wáyé ɛfɛ wo ni a b'a fɛ nu lamɛbɛ lamɛbɛ lɛlu tiɛ ni wa jumɛn mi fa mi fa emi tɛ fa kɛ gbagba mi fa fa mi kɛ mi gbɛgbɛjɛ ni wɔtɔ yɛ o tun kɔ gulugu tiɛ ɔri tɛ mi fa fa kɛ mi tó bá ṣe mẹ́lẹ̀ mi lè mímọ́ bí mi ṣe ń wẹ̀ nínú ọkọ̀ fún yèyé mi ìwọ wá torí ẹṣin tán kẹ́mi sọ pàkọ́nù má jẹ́ kí yẹ ẹ̀kọ́ ẹ̀kọ́ gbalẹ́nu ẹ̀ níwájú àwọn olóòtú dùn. yálà bàjẹ́ dẹ́ kẹlẹkẹlẹ ló gbá lẹ́nu ẹ ẹrú ẹrú ah! bàbá mo ti ń bá yín sí ẹjọ́ àbí àyíké mo ti pọ̀ jù ah, rárá o ṣé bá jẹ́ ìtẹ́lú mi máa ń sàdá yàwó ẹ má bínú sẹ́rẹ̀ ṣé bá tún bẹ̀rẹ̀ gbogbo yẹn sọ. Ah! yàwó ẹ mọ̀ ṣe bá o ẹ bá gbọ́ o oh, kí ló má jẹ́jẹ́ tí wàá fi tiẹ̀ o ti fi kó bá bá o. yàwó sẹ́rẹ̀ yóò ní bí ọjà kan tẹ̀fí ní jẹun kí ló má jẹlé ìwọ oṣù kan ọ̀nà lójú o ẹ̀rù máa ní bàbá o kébí pa òkú dà. lábẹ́bẹ́ Subayi Subayi Subayi ọ̀pọ̀lọpọ̀ kọ́ Subayi ọ̀pọ̀lọpọ̀ lábẹ́bẹ́ lábẹ́bẹ́ lábẹ́bẹ́ àdàdà àdàdà. èmi ló sọ mọ́ báwọn. àlàgọ̀ ah, àlàgọ̀. ẹrù máa ní bàbá ọ̀nà lójú àmọ́ bá ti bẹ́rù là ń bọ́mọ o. ilẹ̀kẹ̀ mọ́kàndínlógún o. o. oníkòtò láwọn ilé ẹlẹ́wọ̀n àtàgbà tuntun láwọn ilé ẹjẹ́ o. ọ̀sìn tó bàgà fún láwọn ilé oníbẹ̀ àbùrẹ́. oníkòtò òun ló fara lára lára lóun ó pa ikú ṣe bẹ́ẹ̀ kú pa lára. àjàgbá tuntun òkè jẹ́rò wọn ló fáyà jẹ́rò ikú lóun ó pa ikú ṣe bẹ́ẹ̀ kú jẹ́ pa jẹ́rò. ọ̀sìn tó bàgà fún wa òun ilé oníbẹ̀ àbùrẹ́ ọlọ́run ọ̀pá àbùrẹ́ ikú ṣe bẹ́ẹ̀ kú kíkú tó pa ní ojú ikú á kíkú tó pa ní ojú ikú á ojú kú àpò tèmi náà àpò ojú àwọn méjì àpò kùsùkùsù ọjọ́ tí kú bá fẹ́ pa mí igi tó wà ń bẹ àwọ̀wé ọjọ́ tí kú bá fẹ́ pa mí ọ̀pẹ tó wà níbi àdàmọ̀bọ́ra ọjọ́ tí kú bá fẹ́ pa mí ẹnikẹ́ni tó bá ṣojú ẹ̀ yóò rẹ̀ wà ní ikú mi àfọlá tó bá àfọlá ẹ̀yìn bá púpọ̀ ọ̀wọ̀ àṣẹ ẹ̀yìn bá púpọ̀ ọ̀wọ̀ àṣẹ ikú mi àfọlá òun ti yá ọlọ́mọ gbọ́mọ sọ nǹkan pé wúrà kan. ògùn wálé o àwọn ọmọ ogun tó kù nǹkan. wọ́n bẹ ní gbèjègbèjìlógún. ògùn bùnmi àwọn ọmọ ogun tó kù wọ́n ń bẹ lógúnlógún wọ́n ń bẹ lọ́gbọ̀nlọ́gbọ̀n. ẹgbẹ́ ká bóògùn lákàáyé ọ̀sìn mọ́lẹ̀ o lómi lẹ́bẹ̀jẹ̀rẹ̀ o lẹ́sàn-án lẹ́bi kí mọ̀ bóra sọ̀rọ̀ ọ̀gbun onílẹ̀ ọkọ mi o. ògùn lákàyè ọ̀sìnmọ́lẹ̀ lómìnlẹ́fẹ̀jẹ̀wẹ̀. ògùn lákàyè ọ̀sìnmọ́lẹ̀ lómìnlẹ́fẹ̀jẹ̀wẹ̀. ògùn lákàyè ọ̀sìnmọ́lẹ̀ lómìnlẹ́fẹ̀jẹ̀wẹ̀. tó o bá ro kókó dé tó o bá rodò kó o bọ̀ èmi Ojúlábẹ́sà ọmọ ọ̀ràn yẹn ó dẹ́ òǹkòkò tí ní tòmítòmí adágún dúró òjò tí sùn sálẹ̀ di ọ̀run ni mò ń porí rẹ o a ní pẹ́rí ẹṣin ká má pẹ́rí òkùjẹ rẹ̀ mọ́ ògùn onílé ògùn alára ògùn ajérò gbogbo ibi tẹ́ bá wà kẹ́ wá jẹ́ mi olómi ńlẹ́fẹ̀jẹ̀ o lásán lè fi mọ̀ kí mò bóra ògùn lákàyé o àwa ọmọ rẹ̀ à ń lọ síbi ogun ká jagun ká ṣẹ́gun ká kẹ́rù ká kẹ́rù gbogbo ọmọ tí àkàrà bá kó wọnú epo gbogbo rẹ̀ ló máa ń kó jẹ́yìn wá ká má ṣe farapa àṣẹ ká má ṣe farapa àṣẹ ká lọ rí ká bọ̀ rí àṣẹ wá ká lọ rí ká bọ̀ rí àṣẹ wá tó. mú yìí omi ọlẹ́ ayò sọ nínú rẹ̀ àní hmm? nànà dànù lórí rẹ̀ wàá gbọ́ kókókó làárọ̀ fàdìtì o bó bá ti dalé òní o mọ̀ pé sẹ́ni o bí n bá ti ń sùn mọ́ gbò mí kó o mọ́ gorí mi kó o mọ́ gbò mí má jẹ́ so má jẹ́ so bí n bá ti ń sùn báyìí kó o mọ́ gorí mi kó o mọ́ gbò mí. gbogbo olú mi ó mọ̀ ah! wọ́n mọ̀ pé ẹnìkan bímọ ńlẹ̀. àmìlẹ̀ pọtí àfọ̀nà roka. àpínkẹ́ àpínkẹ́ ojú ẹ ló tutù mínímíní bí omi àfòwúrọ̀ kan wọ̀ yìí ẹ ìwọ lè kan lẹ́ni ọ̀kan ṣòro jẹ́ wípé kò jẹ́ kí bámbá mi màlá wípé mi ò sí nílé àbí àbá ronú sọ̀tún ká mi ronú sòsì torí àwọn àgbákẹ́ mi lọ kàn mí bọ̀ wọ́n ní ilé wà nínú ibi ibi wà nínú ire ìjẹ́ mi fáwọn mi fáwọn mi ò bá mọ̀ wípé bóyá nítorí ti tiẹ̀ lélẹ́ ìdùn àṣẹ wá jẹ́ kí èmi fáwọn fáwọn mi kó wá fi tèmi pamọ́ síbi torí kí lè ṣe kòńgẹ́ ẹ́ nínú gbogbo àwọn ẹrú tó ń bẹ nínú àgbàlá bàbá wa fáwọn fáwọn bó tiẹ̀ jẹ́ wípé èmi fáwọn fáwọn mi ó lẹ́nu kan ṣòtá jọ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ nígbà tí mo rí pé ojú olójú kò mú òun lọ ojú ẹ̀ kò gbébì kan là òun ló jẹ́ kí n ṣe kí ni kí n pa á tì bí aṣọ tó ti gbó ó jẹ́ kí n wá wo ojúmọ́ kele tiẹ̀ àkúnkẹ́ ǹjẹ́ mọ̀ pé lóòótọ́ lóòótọ́ èmi fáàmì fáàmì mo nífẹ̀ẹ́. ẹ̀jẹ̀ máa wò ó kì í ò wá nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ olówó ló ṣoge ó tó ṣe ó bẹ́ẹ̀ gbẹ́.